ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفر توفنا مع الأبرار الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ní fọ́nà ọba tó ṣe wá ní mùsùlùmí o. alhamdulillah. a tún tọrọ àlìkú ìkíra ti gẹ̀rẹ̀ fáànì nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tọ́nà ọba láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa. ee ọlọ́run ọba ìwọ lòun ràn wá lọ́wọ́ lòun kún wa lọ́wọ́ tá a fi ń rí àwọ̀ ìgbà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí dákun méjì á òun ni ìpẹ́kọ̀ọ̀rọ̀ àwọn àfáà nípa pé àdúrà tá à ń pè ní alikunotu tí ìmáàmù tí ó tẹ̀wọ́ táwọn náà tẹ̀wọ́ tí ó bá dipọ́ gbórí kúò nírùkù ní ẹni ìrun kan ní ìrun márùn-ún tá a máa ń kí fọ́lọ́run tọ́jọ́ ìrun ẹ̀ lójúmọ́ tó wá jẹ́ wípé rákà àtọ̀ tí bá ti ń gbórí kúò rẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa ṣàdúrà tá a máa ṣàmì lẹ́yìn rẹ̀ ìjà lè torí àjàkálẹ̀ àrùn tàbí tọ̀ọ̀rùn nù sáà lè torí ọ̀kanú méjèèjì sáà lè ṣe bẹ́ẹ̀ eléyìí ní tàǹbàbọ̀ àìsí mú ẹ̀rí mẹ́fà wá lára àwọn ẹ̀rí tí àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ alọ́rọ̀ ti mẹ́ńbẹ̀ pín mẹ́ta ọ̀rọ̀ àkọ́kọ́ náà láti ikú mẹ́ta yẹn jùlọ ibi tá a bá dé òun náà ni ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹ́je ibẹ̀ládé ṣùgbọ́n ọ̀dà kásẹ̀ sílátùlẹ̀ mẹ́rọ́bí bilhadir káṣọ tó ti lọ mọ́ nǹkan tí a ṣẹ̀fẹ̀ máa sọ ni wípé tá a bá fi pẹ̀lú àjàkẹ́rẹ́ tàbí tọ̀hún tọ̀hún táwọn tàbàjẹ́kẹ̀rẹ́ àrùn yúfùnlẹ̀ ìlàmà àwọ̀sọ́lìṣìn àwọn àfọ́ òkùtàn àwọn inú òkùtàn tí àwọn àfọ́ àbá sí ń kú táwọn ẹni rẹ̀ ń kú nínú ìlú àà yàtàkọ́lálù nìrọ́mù dín kó bóra ja yóò wọnú ètò ẹ̀sìn fàfi rọ́fìn maslahatun àmà níbi kákẹ́pà àjàre ìṣọ́dọ̀ ọlọ́run ọba kọ́ba ní kókó ńlẹ̀ sẹ́ẹ̀rí pé àǹfààní tó tọ́kárí ilé tọ́kárí oko ò láàrí ń bẹ̀ báyẹn. àwọn àfa wọn sọ̀rọ̀ lórí eléyìí náà gẹ́gẹ́ bí n ta àsọ síwájú wípé a ní kí wọ́n mọ̀ sàdúà ṣùgbọ́n irú ìran àdúà òun ìlà tí ọba ti ẹ̀jẹ́ ọ̀kan nú àwọn ẹgbẹ́ tán èmọ ọlọ́run ọba tí ìmìnilẹ́mì tí máa ń ṣẹlẹ̀ láyé tá a máa fi torí ẹ̀sìrú àdúrà yẹn fọwọ́ ṣẹ̀bí ń bí nawazil fàyíkùnàtúlà ọjọ́ nazil àkan mí nawazil náà ara nawazil agbọ́pẹ́lẹ̀ rí nawazil ọ̀tàdé wọn pa wọn pakúpa nawazil ọ̀ràn míì oríṣi àwọn nǹkan tó sàlẹ̀ jẹ́ ìbànújẹ́ tó lágbára pípọ̀ yànjẹ́ àmùsùlùmí ara níwá àkúọwọ́ abọ́sọ́wọ́ ọ̀tá oríṣi àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí ọ̀rọ̀ tiwọn tí wọ́n sàlàyé ó nìyẹn kí ni àwọn àfáà wa fi dáhùn lórí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mú wáyé ìjẹ́ fi dáhùn náà ni pé gbogbo ohun tí bá ti ń jẹ́ ìbáadà afẹ́jọ́sí fọlọ́run ọba tàùkì fi yà lọ gbọ́dọ̀ jẹ́ fàlà yòókọ́ sọ àlẹ́ ìhà ìyẹn tó bá ti jẹ́ ẹ̀sìn bá nàbì ṣe gbà látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ là á ṣe é ṣe kákìrò fọlọ́run ọba ti kí tán kásálámà ṣùgbọ́n káàkì ìran ọ̀nà kẹ ìgbọ̀nà kẹsàdúà wọnú òrun ẹ̀sìn ni ó sọ pé a ṣe bẹ́ẹ̀ ibi àdúgbà sì máa ṣe ìrìnkàrà ti lè ṣe kí ni o láti lè ṣe ọ̀rọ̀ tí wọ́n mú wà nù ẹjẹ́ àwa tààtà lọ síbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni wípé yẹjúùzù ilkunun lílùwàbáì dúnà wà kejì ni pé ìgbóná ni táǹtú tọ̀hún nìyẹn sí òun àní máa ṣe kùnúùtù fóun ọ̀rọ̀ ìjọ ọ̀rọ̀ apákanú àwọn àfa ahnaf ó sì jẹ́ ọ̀kan náà àwọn ṣàfihíyà sí àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n lẹ́rìí ṣùgbọ́n tó sọ̀rọ̀ ẹ̀rí wọn ẹ̀dí á tún mú nǹkan kankan wá tí ó tún jẹ́ àmọ́ ìyàtọ̀ síná láàrin tọ̀rúnù tọ̀rúnù à ń sọ fún wa pé ó mọ̀ sí ìyàtọ̀ sí àjàkálẹ̀ تخرج في المضابن والمرافق ثم تعم البدن ويصل معه خفق عند القلب in tá ń pè ń tọrùn gangan sámrì rẹ̀ òun ni bíi kí nǹkan bí owó ó lé jáde láti ìgbà tí àbúrú ìbá ti ṣèyàn sínú yóò búrẹ́kẹ́ wá síta nígbà míì ó lè jẹ́ àwọn ààyè tó pamọ́ lára bíi abíyá bíi pàlàpolo ìsàlẹ̀ bíi ìgbọ̀nwọ́ tí ó bá ti wá hàn láti bẹ̀ yóò máa wá tàkàrà yóò máa tàkàrà tó bá tàkàrà dé èdè ó padà máa bí fún yàn ni kéèyàn máa mí hílà hílo títẹ̀mí rẹ̀ ó fi bọ́ ṣùgbọ́n tá bá ní àjàkálẹ̀ àrùn tiẹ̀ òun náà ni wàhálà ààrẹ kan tó jẹ́ pé ọgbàlé ọgbà oko ọwọ́ ajẹ́rù rẹ̀ nkẹ̀nkẹ̀ náà wọ́n lè pé ikọ́ òdì akọ ọ̀fìnkìn abo òtútù ṣùgbọ́n orun tájọmọ ìrìnà nu náà yóò sì máa ṣe àwọn èèyàn tí ó sì fojú tí àwọn èèyàn fi máa ṣẹ́kẹ́ ni o tí wọ́n fi máa gba ibẹ̀ lọ ìyẹn ló fà táwọn apá kan sọ wípé tọ̀rúnù àlẹ́tọ̀ láti máa ṣe kùnúùtù fún ṣùgbọ́n wàbáwù táǹpẹ́ ní àjàkálẹ̀ àrùn alẹ́tọ̀ wọ́n ní kílẹ̀ rí tẹ́ bá sọ wípé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì lọ́dọ̀ tí wàbáwù alẹ́ṣe kùnúùtù fún tọ́rùnù kámẹ́ṣe kùnúùtù fún bákan náà jàmáà ẹ má gbàgbé o covid-19 ṣé tọ̀rùnù àbí àlùwàbáwù àmbọ̀m̀bẹ̀ ẹ̀rí àkọ́kọ́ táwọn ẹni ìmúwa

ẹnì tó bá tẹ̀rì omi tẹ́ emu yó. hadimi ẹni ìgànnà wó pa. wà ṣẹ̀hídù fi sójú ogun ọlọ́run ọba ní ìpa gbogbo mẹ́jẹ̀mú tí ànábì wí. sallallahu alayhi wa sallam. wọ́n wá ní ọ̀dà àti rí àdìsí tẹ̀ mú wa ibo lẹ ti fẹ́ fàdíìsì sẹ́ẹ̀rí gangan wọ́n fẹ́ fi sẹ̀rí ni wípé àtọ̀rúnù ṣàhádà ànábì pé kẹ́yìn anábì ní ìtẹ̀wò yìí ìgbà ẹ̀rí lọ́dọ̀ ọlọ́run wípé ń kẹ̀ lágbájá òní bọ́bá ajẹ́pẹ́tọ̀ òun bá ti jẹ́ ìgbà ẹ̀rí fàláyúkúnátùláwù lè rọ́fìrì àwòláyúkúnátù lè rọ́fìrì ajẹ́pẹ́ ntọ́ bá ti rí báwọn àìmọ́ abẹ́ lọ́n kọ́ ka kúrò ńlẹ̀ torí pọ̀n tó bá ń gbà bẹ́ẹ̀ lọ wọ́n ń sàǹfààní pé wọ́n bọ́ sínú òkè ọlọ́run ọba. bákan náà àwọn àfààní ká sọ wípé ẹ ń bá kú níbi tọ̀rúnù ó kúkú ẹni tọ́lọ ti sọ wípé òun ọ̀kẹ́ látòrí ahán nàbì. sallallahu alayhi wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n eléyìí ọ̀sọ́ fún wa pé ó ní èsì ara àwọn àdánwò gbà àdánwò gbà lónà yókùnà tó là jẹ́gà bó ṣe jẹ́ wípé bí ọ̀tà bá ń pa ní pakúpa ní ìsìn afẹ́lẹ̀tò àti mọ̀ ẹ̀bẹ̀ lọ́n kọ́ bá ní dáwọ́ bẹ́ẹ̀ dùn kí ó dáwọ́ nílé dáwọ́ ilé ìnádò kọ́ ọ̀tà bá sì pààyàn náà èèyàn náà ń bẹ́nu àti wọn ni yóò rí ọ̀nù ọlọ́run ọba والشهادة باسن شهادة تنوي حافلة لمن قتل من المسلمين في سبيل الله أكوكسي وفنتين بقى sójú ogun ọlọ́run ọba a sì rí pé ànírìsà sọ́dọ̀ náà máa ń tọrọ kọ́lọ̀wọ́ ọba kọ́ bá ní mú ìyàkú òfin wa látọwọ́ àwọn ọ̀tá wọn ni àdúpẹ́ ṣé ẹ̀rí mi tó wà wọ́n lẹ́rí mi tó wà wọ́n lẹ́rí mi tán náà ní tí àfa àwa Muhammadu bá wò bá wò dáadáa tọ̀rùnù tọ́ọ̀nù ta lọ́sẹ̀rẹ̀ ní ṣáàmù tí umaru fi padà níjọ́sí tí àwọn abu ubaida fi ń bá sọ̀rọ̀ àwọn khalid bin walid nígbà tí ó di pé ó padà yìí gbogbo ẹ̀gbà wá táwọn àfa àláwọ̀n rí wọ́n rí wípé lam yathbutul qunut fihi tọ́ọ̀nù náà yàtọ̀ sí àmọ́wá tí àwọn sàbẹ́sì ń bẹ̀rẹ̀ náà àríkì kankan wọn kí wọ́n ṣe kùnúùtù wọ́n ní àǹtí ìlé tó fèsì lórí eléyìí náà wọ́n lẹ́sì wù ní alẹ́ ìfọ̀ lórí rẹ̀ táàfìrí wípé a sì lè ṣe kùnúùtù ẹ̀yìnlẹ̀ ìlà àlẹ́ ṣe mọ́lọ́rọ́ àkọ́kọ́ òun náà ni kí wọ́n sọ pé wọ́n gba nǹkan wá ádámù nọ́kìlì àní sálàf láyé ìzàmínú ádámù lòókù kápẹ́ wọn ọ̀gbà wá kò sọ pé kò ṣẹlẹ̀ kì í ṣe gbogbo nǹkan bá ṣẹlẹ̀ náà wọ́n ṣàlè gbà wá tán ẹlẹ́ẹ̀kejì tá a bá ní pé wọn ò tiẹ̀ gbà wá gan tá a bá ní wọn ọ̀gbà wá a sì lè fáwọn ẹlẹ́skíùsì wípé ìmánì jókòó sára wọn wọ́n gbọ́ yé wípé eh, ẹ jẹ́ á fi eléyìí lẹ̀ ká gbà wípé ká fi tẹ́ ojú ọ̀nà ọlọ́run ọba a lè fọn lẹ́kíùsì wípé in tí ọ̀dá òun ṣe nù kìí ṣe pé kò sì nú ẹ̀sìn tọba wa rí bẹ́ẹ̀ kí tún ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tó mú wá wọ́n ẹlẹ́ẹ̀kẹta ni wípé kùnúùtù tá à ń sọ yìí tẹ́ ẹ̀ mọ̀ pé kìí ṣe dandan wọn ní bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ pé kìí ṣe dandan tí wọn ọ̀bá ṣe ń jọ́ náà lọ́rùn á pé wọ́n ṣe bákan náà tá a bá ní wọn ò sì ṣe àìṣe wọn yìí kò sọ pé kò sí tọ́yì ọ̀rọ̀ míì tó tún jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wá òun náà ni wípé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta gbòógì fún àwọn olùmọ̀ lórí masala yìí òun ni wípé alukunóòtù yìí àìmáa ṣe fún wàbáwù àìsí máa ṣe fún tọ̀ọ̀rùn ṣe ìpọ́n àkọ́kọ́ tó akọ́sàlàyé tá a sì kẹ́rì bíi méje wá òun ni pé àá fún méjèèjì ọ̀rọ̀ ẹ̀kejì ó ní àtẹ̀fríkì bẹ́yìn ẹlùwà báyìí wọ́tọ̀ àrùn ọ̀rọ̀ ọlọ́ẹ̀kẹta ni wípé àti kìíní kejì wọn a gbọ́dọ̀ ṣe kùnúùtù fún wọn àwọn tí ń sọ̀rọ̀ ìtọ́pọ̀jù ó ní àwọn hànàbílà àti àwọn apá kan nínú àwọn hànàfíyà wọ́n ní sẹ́yìn náà lẹ́rì wọ́n náà lẹ́rì wọ́n lè rí àwọn àkọ́kọ́ gbòógì ó ní àdífù ìyàwó Aisha radiyallahu ta'ala ń ṣe lẹ́yìn àlẹ́ àmúrùnà tí èé ṣe tí ọlọ́run ní í ṣe tí mo sì kọyín tí mo ṣàlàyé ẹ̀ fún yín fàhùwàrọ̀ dán ó ń ṣẹ́kọ̀ wọn ọ̀dà padà o fàhùwàrọ̀ dán iṣẹ́ tó ṣeun yọ jẹ̀jọ́ lórí ẹ̀ àní ìgbà rẹ̀ àlàámìlù lẹ́yìn sàbímọ̀rùdúdín wà huwa mardud níbẹ̀ ìsì tó ni ṣe wá yí pé annabi wa sallallahu alaihi wasallam ọlọ́kẹ̀ẹ̀kẹ́ ni ọlọ́kẹ̀ẹ̀kẹ́ ilé iná ìdí gbogbo tá a ti máa pariwo síwájú tipẹ́tipẹ́ wípé ó ti tó wa lẹ́rìí nínú ẹ̀sìn wa ká sọ fún wa pé ọlọ́run ọba wa yìí ìjẹ́ ìwọ̀ tó ọba ń ba ní sọ̀rọ̀ pé ń bá fi síbi jẹun ọ̀dọ̀ ẹ ń bá fi magi sóúnjẹ ọ̀dọ̀ aṣọ wípọ́ lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ láti sánmà àṣọ ṣùgbọ́n tá a fẹ́ fàyọ níbi ọ̀rọ̀ pé ẹni fi fẹ́rẹ̀ gan ó jẹ́ àmọ̀ pé ọbọ̀ ń kẹrẹ ọlọ́wọ́ bá wa mẹ́nà àmìlà amalan lẹ́yìn àlẹ́ amúrùnà tí èyí bá ti ṣe pé ń tí ìyẹn ṣe ọlọ́ foríṣọ ìpìlẹ̀ ẹ̀sìn nínú tó lè múyàn kúrò ní ìsìláàmù iṣẹ́ tó ń tọ̀ ń ṣe yẹn òun ó dà padà sí i wọn ò ní kọ́ ó ń tọ̀ ọ̀hún àwa ní dáná sóńtọ̀ mọ́ náà wọ́n ní ta ni ẹni tí ń júwe ọlọ́run fún wa wípé ẹnìkan wọlé lọ́rùn àwa ní ta ló ń tọ̀ ọlẹ́ni tó fi síbi jẹun rí ni wọ́n níbi ìbò ìjẹ́ gbogbo wa lè gbà pé ọ̀rẹ́dẹ́ wájú ọlọ́jọ́ gbàlẹ̀ kìámẹ́ kọ́nà wa ní kí ló kọ́ wọn nínú rẹ̀ pé sọ́sáájì Ramadan rẹ̀ àgbàkbar ṣẹ́ṣẹ́ sàrà ó ní ṣe sàrà Amẹ́ríkà wọn ojú ara wọn pé kí ni ká ṣe pẹ̀lú ọlọ́run ah, Amẹ́ríkà wọn ká máa múlò ni ní ẹ bá ti dàpọ̀ ní bá múlò ọ̀rọ̀ dáwọ́rà dáwọ́rà kò lè lo àdìjọ náà kankan. ẹ̀sọ́ náà. kí ọlọ́run bá ah, mo ti yẹn yọ ọlọ́run ní lọ ọgbàgbé ọjọ́ tó fi sí bímọ kan gbóná. bẹ́ẹ̀ni. kọ́ wá jẹ́ pé gbogbo tó ṣe é wájú ọlọ́run bọ́lọ̀ ń ṣe kàǹkà tó yìí. àtẹ̀pà. n tí ó mú ń tọ̀ dọ̀mọ̀ ná o nìyẹn jẹ̀mọ́ ìṣerú ẹ̀ ń bábá ni sọ báyìí gan jáde lẹ́nu sọ́dọ́ lọ mà. kọ̀mọ́lọ́hún. àdúgbò ọlọ́run o. alhamdulilayi. gbogbo orú náà báyìí ọlọ́run ti bá ní pa láwùjọ awambo. fadaru ilmi iqimisuna ilal qur'ani turshiduna. sẹ́ni gbogbo òbí ló ń bẹ láwọn kí gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè láì lànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ pàápàá jùlọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àlá fi ṣe alukur'an ìdí pàtàkì rẹ tá a fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ mahadu tahfidhi qur'ani wa dirasati islamiyya institute of quranic memorization and islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ tó sheikh sulaiman muhammad awal amubiyaya àwọn ìpele tá a pè ya mọ́kálẹ̀ quran memorization híhá alukur'an arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafizil quran ló ń pe gbogbo òbí pé ẹ wá fún àwọn ọmọ yín dolóríire. ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n mú wa ni wípé anabi sallallahu alayhi wa sallam in tó ní bá se pẹ̀lú ikú ọ̀wọ̀ọ̀wọ́ àbí àjàkálẹ̀ àrùn ọ̀sẹ̀lẹ̀ náà rí láyé rẹ̀ kò sì ṣe irú àdúrà báhùn tó kọjọ́ wípé ó ṣe kùnóòtù nínú nítorí irú àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ ó di ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n mú wa wọ́n ní ṣé ẹ̀tún lẹ́rìí sí wọ́n náà lẹ́rìí ni wọ́n lẹ́rìí àwọn ni hadithu Malik ibn Suwairi tó ń ṣe ọlọ́run sallallahu alaihi sọ́ndẹ̀ wípé ẹ dákun ẹ̀yin ẹ̀mẹ́ka kì sófò oòrùn o sọ́lù kàmíràn àìtùmúnì òsọ́lì bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kírun o ní ẹ máa kí o in tí ń bà kíbọ̀rún mi ẹ má kíbọ̀rún yín o wọn ni sáàsì wà tún kí n tánàbí ó kíbọ̀rún tiẹ̀ ní gbogbo ìgbà tájẹ́ gbogbo ń tẹ́ wá sọ̀kalẹ̀ yìí a sì lè fèsì lórí òun náà wọ́n ní kí lẹ́fẹ́ sọ lórí rẹ̀ àwọn tí ẹ sọ pé kọ̀ tí àwọn lọ́rùn pé èèyàn lè ṣe kùnóòtù àwọn sọ wípé tá a bá wo kùnóòtù lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn tá a bá wo àjàkálẹ̀ àrùn dáadáa a rí wípé ó burú gan nínú gbogbo tí máa ń ṣẹlẹ̀ ju nǹkan míì lọ a jẹ́ wípé tó bá rí bẹ́ẹ̀ òun gan ló yẹ ká gbé wá síwájú bẹ́ẹ̀ sì ni àwọn àáfàá gbogbo wọn pátá ní ẹsẹ̀ pé tá a bá rí nǹkan jọra wọn a lè lò ó náà síra wọn kọ́dà kò jẹ́ nú ẹ̀sìn ajima ilfuqa ala annahu yajuzu alqiyas fil ibadat so àríyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó tún jẹ́ bí ẹ̀rí tí wọ́n tún mú wá ó ti wà rí nínú ẹ̀rí tí a mú wá fún àwọn ọlọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan wípé lámì fi tọ̀rún àmúwàs tá a bá wo tọ̀rún àmúwàs kò ẹ̀rí pé wọ́n ṣe kùnóòtù fún jama'a ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta rí gẹ́gẹ́ bí nǹkan tá a ti máa ń sọ tá a ti máa ń sọ tipẹ́tipẹ́ àti tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nípa pé in tó bá ní bá ṣe pẹ̀lú bí tí àwọn onímọ̀ tí wọ́n bá ti fi ìmọ̀ hanra wọn kájọ̀ ká farabalẹ̀ ń bẹ̀ dáadáa àkọ́kọ́ wọ́n ní a lè ṣe tí àjàkálẹ̀ bá ń ṣẹlẹ̀ báyìí wọ́n sì rẹ́rìí tọ́pọ̀ mọ́ wá ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin tọ́rùnù àti àlùwàbá tó bá jẹ́ àlùwàbá wà àjàkálẹ̀ àrùn àlèṣe kí ìbá ti ṣe àjàkálẹ̀ àrùn àlèṣe torí pé èyí tí èsì àjàkálẹ̀ àrùn tó jẹ́ tọ̀ ní ìsìn ṣàádà ni ànábì pè fún wa in tí ọlọ́run fi sẹ̀rì fún ìyàn tẹ́yìn ojú rí ọlọ́run níjọ́ gbàrẹ̀ kìámà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé à gbogbo ń tẹ́yìn méjèèjì ń wí ìjà ànábì gan ṣe sáǹkẹ́ ó sì ṣẹlẹ̀ láyé rẹ̀ ńgbà náà lọ́hùn jẹ̀máà tá a bá wo ẹni tó fi ń tó rí tẹ́lẹ̀ tẹ́ ìjọ nǹkan tí kò rí sáré pé ó sì ń jọra wọn náà gbogbo àwọn ọ̀rọ̀ iná ní súnmọ́ òdodo ṣùgbọ́n tá a bá jọlọ jọ̀bọ̀ tí èdòlá náà oríṣi àwọn ọ̀rọ̀ náà ni a máa rí lórí rẹ̀ àwọn nínú àwọn onímọ̀ tí a wípé a sì tó wá lè fi ojú kan wò gbogbo ìgbà tí wàbáwù tàbí tọ̀rọ̀nù náà tó bá ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé ìgbà tí ó kárí bó ṣe ń kárí ilé ní ń kárí oko àwọn tá a lè fura sí wípé àwọn ní ẹ̀fà ọ̀rẹ́ sí alọ́rùn láwùjọ tó jẹ́ wípé tí ẹ lè kẹǹkà níbi ìmá tẹ ẹnu àlọ́lọ́wọ̀ ọba mẹ́lẹ̀ tá a bá rí bẹ́ẹ̀ tó wá jẹ́ pé ń kẹni eré ń kẹni ibi bí irú ẹ̀ tí ń fẹ̀rẹ̀ lọ́ọ̀ì wọ́n ní ọ̀sà burú bí kí a ṣe kùnúùtù fúnnu rẹ̀ gẹ́gẹ́ bí àwọn aburú mìíràn náà ṣùgbọ́n tó bá jẹ́ wípé ń gbàtàbúrú yóò dé àwọn tí ń fà wá náà lọ́lọ́wọ́ bá ń fi ń jẹ ń yà tí ọ̀ka àwọn tí wọn ò tẹ́lẹ̀ ọlọ́run bá mẹ́lẹ̀ ìbádáápọ̀ káfọ́ ọlọ́run pẹ̀lú àwọn tí pẹ̀lú ti ń bá wí yẹn bẹ́ẹ̀ ayé àwọn ti hàn sọ bẹ́ẹ̀ àwọn mi wípé ìsára kò ní ó tì rárá ká mọ̀ sí ni nítorí wípé àwọn ń bẹ tẹ́jà ti sánmà wà tó bá ti jẹ́ àdánwò àti tí bá fi láti fi kólẹ̀ lagbọ́dọ̀ fi kégbàjarè wọ́n ní ṣebí kùnú tuntun ẹ̀sọ pé kò sí ṣé ọ̀rọ̀ ọ̀gbà tá àbárí òjò náà tọ́dà bá dá ṣé ìdá ọ̀dà náà kìí ṣe ara àdánwò lórílẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tó dé irú àdánwò ni àdánwò àti sẹ́mà ni kí ẹ̀nàmì fi yanjú ẹ̀ ó ṣe sọ̀rọ̀ tó bí ti kọ̀ irun ìwà òjò wọ́n ní bákan náà nígbà tó di pé òórùn rẹ̀ yọ lóru àbí òòrùn wọ̀ lọ́sàn tó di pé òṣùpá ó dé lójú mọ́mọ́ anúsàfẹ́m kí ni tó tó ṣe wọ́n ní àdánwò sánmà náà ni kí ọ̀nà bí fi wò a jẹ́ pé gbogbo ohun tó bá ti jẹ́ àdánwò àti sánmà ìntànà bí bá fi wò náà ni ká ẹ e wò ó tọ̀rùnù náà àdánwò àti sánmà olò náà ìntànà bí bá ti fi wò ní ká fi wò kọ̀sẹ́ntọ́lẹ́nì kan gbọ́dọ̀ mọ́sí àdúà ṣùgbọ́n ká gbé wọn náà wàlẹ́bì àdínú bí i rọ́bì èyí tí mo fi ń sin náà mi ni wípé tó bá rí bó ṣe rí ọ̀dà pọ̀ kí gbogbo wọn lékún ní ọ̀pọ̀lọpọ̀ àdúà tí èyí ṣe àdúà kéke ní ní gbangba ṣùgbọ́n ká má wọnú òòrùn fókùnúùtù tó bẹ́ẹ̀ jẹ́ wípé àwa náà rí tírésìsì pé àwọn kan náà bá fi ń bá wí ṣùgbọ́n nígbà tí ìbáwí gbé tó bá jẹ́ pé bí ṣe ń kárí lẹ́ni ń oko ìmú ẹni ọlọ́run ìmú ẹni táàrí lẹ́ni ọlọ́run ọba náà tó wá fọ́jú pọ̀ bí irú àdánwò ti ń bẹ̀ yìí ah tá a bá gbìyànjú bẹ́ẹ̀ náà kò tí ì sí nǹkan ọba ṣe mọ́pẹ̀ló ń bídíà ẹni ọba ṣe mọ́pẹ̀ló ń bídíà mọ́sálà khilafiyya ni tí àwọn àfáàfin ọ̀rọ̀ wọn lórí rẹ̀ tí ò sì sọ ń fẹ́ ẹnu nínú nkálukú wọn ti ń sọ torí ọjọ́ tó ti lọ ìmìtẹ́kà àwọn àfọ́ ògbè mo wá fẹ́ tọrọ àlétí kí mọ́ sọ wípé ولا يقال إنه تعمد ولا يقال إنه تعمد خلاف قصد الشريع فيما اعتمد خلاف قصد الشريع فيما اعتمد خلاف قصد الشريع فيما اعتمد خلاف قصد الشريع فيما اعتمد سبي وواجبوا في مشكلات الحكم وواجبوا في مشكلات الحكم تكن تكن تحسيننا الظن بأهل العلم تحسيننا الظن بأهل العلم تحسيننا الظن بأهل العلم تحسنون الظن بأهل العلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه إنك كثير رجو bí ẹ̀ bá